múra ní ọ̀kọ̀kọ̀ sí lo a lóun lọ́lọ́lá jù yọ pa ẹran ẹran yẹn là ń pè ní alhaji ẹran tá a fi ta kàába wàá ẹran mo ti sọ̀kù mo ti pa ẹni tó bá ti sẹ pé ràkúnmí lọ́fẹ́ gún yóò gún ràkúnmí rẹ̀ yẹn fún ìjọba Saudi Arabia lówó. kí ọba bá yàn kò sí tó burú riyals ó lé àbódín iná ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ kò sí tó ni wọ́n bọ̀ dùn wọ́n sì fún ọ níwèé pélébé tí ń sàmì sí pé ó fún pa ń bùkátà láti gba ẹran rẹ lẹ́yìn ti bọ́ pa. ọlẹ́tọ̀ láti mú ìwé pélébé lọ síbi tí wọ́n ti fún ọ lódìndí ẹran tí wọ́n ti pa tí wọ́n ti sáàyàn ẹran yún nígbà táwọn gbowó rẹ̀ gbowó rẹ̀ lọ́dọ̀ àwọn alálàájì wọ́n sáàyàn rẹ̀ wọ́n fún àwọn aláìní tí ń gbé agbègbè haram tí wọ́n bá pín pín pín tí àwọn èèyàn tí wọ́n gbọ́ ọ̀bá sí má wọ́n tún kó ránṣẹ́ sáwọn aláìní tó wà lágbàáyé lódodo níbẹ̀rẹ̀ nítòfin sọ onípa àwọn aláìní haram nìkan wọ́n fún ṣùgbọ́n gbà táwọn alálàájì pọ̀ èèyàn bíi three million lọ́wọ́ ṣe hajj kápẹ́ èèyàn one million wọ́n ṣe ifrad èèyàn two million wọ́n ṣe qiran àti tamattu ẹran two million èèyàn mélòó ni aláfẹ́ fún níbi táwọn náà ti rọrọ̀ ó dájú pé èèyàn díẹ̀ ni ó gbà èèyàn tó pọ̀ jù òde láàrì láàrì ti fún wa torí ẹ̀ làwọn tí wọ́n máa kó jáde nítorí pé kò sí bùkátà fún tòsí kò sí tó burú wọn paaki kó sí Chad wọn kó Niger wọn kó ránṣẹ sí Sudan àti bẹ́ẹ̀ lọ fáwọn ẹni tí ń bùkátà ó sì dájú pé tí bá kó so eléyìí ẹran hajj a rí a sì ṣiṣẹ́ a sì kọ lọ kò gbé wọn bọ̀ pa eléyìí túmọ̀ sí pé tó bá fẹ́ fẹ́ lómi ó ṣe ṣe kọjá pé náà àwọn ẹni tẹ́jọ pọ̀ wọ́rin ẹnìkan ní ẹ mówó wá àwọn ọba yẹn pa tó bá pọ̀ dọ́ lójú pé wọ́n rẹran wọ́n pa àbí wọ́n sì ní kẹ́yìn náà ká lọ wọ́n rà wọ́n fi hàn yín kò sí tó burú mbẹ́ torí pé lẹ́yìn ó lè dínwó wọ́n lè lọ́gọ́rùn-ún méjì rìyàs níbi tíjọba ti ń gbọ́gọ́rùn-ún mẹ́rin ó tún lé ó sì dájú wọn ò fún ànábì lẹ́sàsà láàrin nǹkan méjì àfi kọ́ pé tọrọ ọrùn jù ló mú o bá ti sísẹ n'inu ti dá mi lójú àmọ́ irú eléyìí tẹ́ bá lè já tẹ̀lé yín ọ̀dà ibrahim aleyhi salam nínú fi ràn ó náà nìkan máa sọ fáwọn èèyàn tá a bá kú ọlọ́run jí wa dìde anabi ibrahim yìí náà ní sì tún bí ọlọ́run ọba ó ní ọlọ́run ọba fi hàn mí ló a awalam tu'min ọ̀ gbàgbọ́ ni qala bala walakin liyatma'inna qalbi ó ní mo gbàgbọ́ ṣùgbọ́n kankan mi ò lè balẹ̀ èmi náà máa lódodo pé owó tí mo fẹ́ gbà lọ́dọ̀ yín ìfẹ́ jẹ kí lówó yín fẹ́ sọ mí dà màá bá yín pẹran ni ìrọ̀rùn mọ̀ ń wá fún yín kò burú ẹ̀yin délégéètì kan tẹ̀lé mi yàtọ̀ sẹ́ni tí ó gbowó tí ó kàn wọ kọ́nà tá à ní rí má ààrẹ ran àrówó yóò sì ní a kò sí gbàgbọ́ ni ìgbàgbọ́ wa àmọ́ à ń ṣe iyèméjì náà ni so à ń fẹ́ kọ́kàn wọ́ balẹ̀ so eléyìí ọjọ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ ọdún wọ́n ń pè ọjọ́ ọdún ní yawmul hajjil akbar òun lọ́jọ́ hajj tó ga jù anabi ní lónìí o iṣẹ́ tá a sì mẹ́rin ni o á sọ̀kò á gúnran á fa orí wa á sì ṣe tawaf iṣẹ́ mélòó nù mẹ́rin tẹ́ bá ti wá ṣe méjì nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ ti ṣe atahallulul asghar ẹ ti bọ́ra alẹ̀ ní bọ́ra tó kéré púpọ̀ nínú tọ́jú ìwọ̀ fún yín ó ti dẹ̀tọ́ àfìyàwó yín kódà ètò tún dọ́gba dùn pé tẹ́ bá ti ṣèkánu mẹ́rẹ̀ẹ̀rin ẹ ti bọ́ra alẹ̀ ní bọ́ra kékeré ẹ ti wá ẹ ti sọ̀kù ẹ ti gúnran ẹlẹ́kẹta ni kẹ́ ẹ fa orí yín kẹ́ ẹ fa orí yín ńlọ́lọ́lá jù o kì í ṣe kẹ́ ẹ dínrùn kù o kẹ́ ẹ fa irun orí yín kọ́ máa dán pandanra ńlọ́lọ́lá jù torí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣàdúà fáwọn ẹni tó fa irun orí wọn láfàtán wọ́n ní rahimallahu al-muhalliqin ọlọ́nkọ́ kẹ́ wọn o àwọn ẹni tó fa orí wọn o wọ́n tún wí lẹ́ẹ̀kejì àwọn sàbẹ̀ ní àwọn tó gẹ̀rí ńkọ́ tó dínrùn kù anabi ọ̀dà wọ́n tún wí lẹ́ẹ̀kẹta àwọn tó dínrùn kù ńkọ́ lẹ́yìn ẹlẹ́kẹta la nàbí wa ni wal muqassirin àtàwọn ẹni tó dìrun tiwọn náà kù wọ́n ṣàdúrà fáwọn kan lẹ́ẹ̀mẹ́ta wọ́n sì fáwọn kan lẹ́ẹ̀kan ọ̀yọ́ àmú ètò ọ̀ma ń fẹ́ láfi ní kọ́ ọ̀fà irun orí rẹ̀ kọ́ máa dán pandára ọlọ́lọ́lá jù yàtọ̀ sáwọn obìnrin o ẹ má fà bẹ́ẹ̀ lọ́rùn yín o ọwọ́ kẹ̀kan rọra gé ìwọ̀nba díẹ̀ ní gbogbo abala kọ̀ọ̀kan tẹ́ ẹ bá barun yín sí ni lọ́ba sì tàn ètò ọlọ́lá ju tìyín nù ọ̀dà ẹnìkan wá ní tábàwò àdéhìí pé rahimallahu al-muhalliqin ọlọ́run ọba kó kẹ́ àwọn ẹni tó bá fárí wọn sótúmọ̀ sí pé ká máa fárí ojoojúmọ́ lọ́lọ́lá jù ní nínú ìgbésí ayé wa àbí báwo kò túmọ̀ síbẹ̀ o ọ̀rọ̀ àjì ni wọ́n ń sọ yẹn hajj àbí umura àmọ́ kó ojoojúmọ́ lọ́mọ wa fárí kò sí súnà tó sọ bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pé tí irun bá ti pọ̀ lórí tiẹ̀ yóò máa yọ ọ lẹ́nu fífarí ní máa jẹ́ ọ lálàáfíà agbọ́rọ̀rù yozàlì òfin ṣẹ̀ríà sọ pé tí wọ́n bá níni lára ká mú kú o àmọ́ yàtọ̀ sílẹ̀ yìí pé jòjúmọ́ àbàbà ah, farí ni àhà ah, ah, o èyí ò túmọ̀ sí pọ̀ ń payọ̀ lọ. wa ma zuhdu taqiyyi bi halqi ra'si wala birtida'i athwabin ghiladi fífarí kò túmọ̀ sí pé oní zohodo wíwọ sọ kìtìpá kò sì túmọ̀ sí pé oní zohud torí di eléyìí báyìí anabi darun rẹ̀ sí ó sì tọ́jú ẹ̀ torí ẹ̀ ló sọ anu hadith tí imaamu abu dawud gbé jáde anabi sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá nírun kó mójútó irun rẹ̀ irun pọ̀ lórí anabi sallallahu alaihi wasallam débi wípé wọ́n á máa bá àmọ́ bí ba òun kì í ṣe báwọn kan ṣe ń ṣe lábẹ́kúta fa àwọn èèyàn ọgbẹ́sìn yọ ọlọ́gbọ́ wọ́n mọ kàṣe karambà ní káyé lábẹ́òkúta làwọn ọmọ kan bá lọ dirun sùkù àwọn ọkùnrin wọn bá wọn dín sùkù fine fine wọn tún wá sírí lẹ̀ pé kí ni sunna la, sunna súnà kí ni òsè olódò mo rò pé yín náà ẹ fura rírun fúlàní ẹ pé irun fúlàní pọ̀ tó bá pọ̀ ẹ rí i pé wọ́n rọra mú sọ́nà mẹ́ta wọ́n kì í bọ́nú ara wọn kírun wọn má bàa máa dàka irú bẹ́ẹ̀ lànàbì ń serun ẹ̀ serun fúlàní tiẹ̀ tọ́ wa lọ sukuláìsì irun orí ẹ̀ torí ẹni tó bá ní irun kó mójútó irun ẹ̀ àmọ́ ká fárí kìí àfi tó bá lọ sí hajj tàbí umra anabi wa sallallahu alayhi wa sallam anabi esawun anabi duna, rakumi ni wọ́n ti ẹ̀ gún ọgọ́rùn-ún anabi fi ṣe hajj sallallahu alayhi wa sallam bí èlò wọn lè tara kúmínárì nàìjà màálù tó tóbi èlò ni ká gbé hundred thousand hundred times hundred èlò nù one million naira ẹ mọ̀ kí ràkúnmí sì kọjá màálù wala shak báyọ̀ rí ràkúnmí rí ọkọjá màálù ọgọ́rùn-ún wọn wá ní kí wọn ó dú àgùntàn kan ọ̀wá ń dọ́gbọ́n kí akaramukalá ẹ dákun sí mo lè gbà wẹ̀ <laughs> iye kan náà la sì jọ gbà <laughs> ẹlòmíì gba one thousand dollars fa alájì ẹ dákun famalami ẹ̀jí tọ́lọ̀ ń wí sẹ́ mo wọ́ ọbẹ̀ ọ̀ wọ́ ọbẹ̀ ẹlòmíì ti lọ kó ra tẹlifíṣàn bí gbàtà ní tẹlifíṣàn nàìjíríà onítọ̀ ń da ju ti bí lọ ọ̀làgòsí yàtọ̀ ànífowó rẹ̀ sẹ̀sì kó tún jẹun sínú kó má jẹ́ pé akramakumullah tí wọ́n bá wá sọ fún ìyàwó wa lé gbó láti fèl pé mo rí bàbá alágbádá wọ́n tò wọ́n fẹ́ gba ráìsì níbi tí wọ́n ti ń pín ráìsì ṣe inú wo dùn àwọn kéèyàwó nǹkan tó bá ti délé ní ọ̀fà dúró pé irú ọkọ̀ wa lèèyàn fẹ́ yìí kí ló dé tí èyí tójú ìwà tiwa tá a bá lọ mọ́kà èèyàn wà á tò ó lówó lápò bá pé owó òun òun máa dájú ibì kan àtàntí ń pín sẹ́bíìlì sẹ́bíìlì báwo wàláì wọ́n jáwọ́ ẹlòmíì bẹ́ẹ̀ yóò wá mọ́ asunkún so gbogbo orú nǹkan kéèyàn kó kéèyàn mójútó owó tí wọ́n téèyàn ń gbà kò yàtọ̀ sí pocket money tó yẹ kéèyàn ọmọ àná nígbà tí wọ́n bá náwó débi wípé mo tún ní àwọn kan lápò àìbáàmà wọ́n lè sọpọ làlàfò tá a padà sí nàìjíríà kí bàálù ọmọ bọ sí ma àfi lẹ́yìn ìjọ mẹ́ta kí ni kí n máa jẹ èyí tí màá mú kẹlòmí ọyọ agotọ rà ní ríàlì ọgọ́rùn kọmọ wẹ ni tí ó rà ríàlì mẹ́wàá torí kó lè rówó jẹun torí ẹ kéèyàn ṣàánú ara ẹ kéèyàn má sì máa ara rẹ ṣàánú ta ni ó ṣàánú ẹ tó eléyìí jẹ báwọn tọ ẹ mẹjọ àṣà wọn kápẹ́ràn èèyàn méje wọ́n lè dáwó rárá kúmìkan àbí màálù kan ọ̀tọ̀ nínú òfin ọlọ gẹ́gẹ́ bí èèyàn kan ṣe lè pa màálù kan àbí ràkúnmí kan ìdá kan nu méje lọ́ra yẹn ìyókù náfìlà ni ọlọ́run sì fọ́n ńlá dáre lẹ́yìn eléyìí a wá lọ sí tọ́wáfù tọ́wáfù ifáàbà tába ti ṣe tọ́wáfù yìí parí àti parí àti ṣe tahallul akbar ìyàwó wa fún wa lẹ́yìn rẹ̀ a padà sí Mínà bàtà bá padà sí Mínà.

ẹlòmíì ó débẹ̀ ọbọ̀ àgbo onígbà ti bàbá ẹ̀ ní ọyọ̀fìlà ti yá ẹ̀ ní pé eléyìí ò lásán ni ẹ̀sìn làwọn ń ṣe fa ẹlòmíì yọ gèlè ọyọ bàtà ọyọ ọmbrẹ́là ẹ̀rọ ọmbrẹ́là tó kún bẹ́ẹ̀ tontori de eléyìí tí wọn bá ní ká ṣe ká ṣọ́ra fún o á sọ lóko méje tá sọ lóko tán gbogbo wa fẹ́ sọ̀kò yẹn á ṣàgbára láti dúró lẹ́ni tí ó fi maka sápò sí tó fi mìíràn sápò ọ̀tún kágbé ibùsọ̀ kò ní èyàn ó dúró lọ́nà tí mìíràn fi wà lápò ọ̀tún èèyàn maka wà lápò sí èèyàn ibi tó ti dúró tó ti rí bẹ́ẹ̀ lọ́mọ wa ìyẹn ni pé ibi tó ti ń bọ̀ báyìí wàá sagbára láti wá báyìí wàá wá sápò ọ̀tún rẹ̀ àbí sápá àlàáfíà rẹ wàá wá dúró kọjú síbi tó ti sọkò Mákà ti wà lápò òsì rẹ nísìn Mínà wà lápò ọ̀tún rẹ wàá sọ lóko méje báyìí sọkò ṣe dà ní ìsìn ni ògiri nílá yìí ni wọ́n máa ní bí wọ́n ṣe ṣe gbogbo àyè téèyàn ti ń sọkò nù ní ìsìn tẹ́lẹ̀ ó báyìí so ṣùgbọ́n ní ìsìn wọ́n ti má ó ti nílá ògiri yẹn lọ́fẹ̀ẹ́ ibi tó ti sọ̀kò nù láyìíká rẹ̀ wọ́n wá ṣe wọ́n mọ ògiri wọ́n mọ yíká rẹ̀ wọ́n wá jìndò níta ń fẹ́ nu sẹ̀ríà kìí ṣe pé kó o sọ̀kò kó gbá ògiri yẹn o tọ́ba bá tọ́ba wọlé sínú kòtò yẹn alihamudulilayi ṣùgbọ́n ìtọ́jà lọ́dọ̀ tiwa ni kókò yẹn wọlé sínú kòtò yìí tọ́ba ti ṣubú sínú kòtò yìí òkòtò sọ ó ṣe déédéé ọba àmọ́ kan ògiri àmọ́ tí ọba ti bọ́ sínú kòtò bí kò sọ́kòtò padà eléyìí kò wọlé èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí bóun mo sọ wá fẹ́ ṣe gbogbo eléyìí àfi kí n súnmọ́ alhamdulilayi ọ̀rọ̀ ọ̀rùn pípọ̀ nìsí tóró lè sọ kò nísàlẹ̀ o lè sọ lájà kejì o lè sọ lájà kẹta fi ìfarabalẹ̀ kó o fi rìn lọ́bẹ̀ wàá rí i pé ìrọ̀rùn ló débẹ̀ ọba àjọkùnrin ọba àjọbìnrin tó o bá ti wá sọ̀kò yìí tán wàá lọ síwájú wàá tẹ́wọ́ àdúà lápá òsì tó wà náà wàá gbọ́wọ́ sókè wàá bẹ̀ lọ́n orí ayé àtàkìyàmà lẹ́yìn tó bá ṣàdúrà tán wàá tún máa lọ wájú wàá dé bùsọ̀kò ẹlẹ́ẹ̀kejì tó wà láàrin tó bá tún débẹ̀ yẹn wàá tún sọ bẹ̀ náà lóko méje Allahu akbar Allahu akbar Allahu akbar tó o bá ti parí wàá rìn síwájú àmọ́ nísìnyí wàá bọ́ sápọ̀ ọ̀tún apọ̀ ọ̀tún ló dúró sí lọ́ọ̀kan ibi tó ti sọ̀kò ọ wàá kọjú sáà kíbílà wàá ṣàdúà wàá tún tọrọ orí ayé àti tàlùkìyàmà torí bẹ́ẹ̀ lànà bí ṣèṣe lálàkọ̀kọ́ ń gbọ́ parí ó rìn sápọ̀ ọ̀tọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń gbọ́ parí ó rìn sápọ̀ ọ̀tọ̀rọ̀ àmọ́ gbogbo àti ń tọrọ ọkọ̀ ojú tó bá ti wá sọ tẹlẹ́kejì tán wàá tó rìn síwájú wàá lọ sórí ẹlẹ́kẹta tó bá dórí ẹlẹ́kẹta náà gbogbo gbà tó o máa sọ̀kò wàá fi kàába sápọ̀ òsì rẹ Mẹ́kà sápọ̀ òsì rẹ Mínà sápọ̀ ọ̀tún rẹ tó ti sọ̀kò ẹlẹ́kẹta tán kò sáájú àkankan wàá padà síbi tó ń ti bọ̀ ni wàá padà sí Mínà ní tẹ́ǹtì yìí yẹn ni pé lẹ́yìn alákọ̀ọ́kọ́ àdúrà wa lẹ́yìn ẹlẹ́kejì àdúrà wa lẹ́yìn ẹlẹ́kẹta ńkọ́ kò sáájú à lẹ́yìn tó o bá sọ̀kò tán jọ́ kejìlá tó o bá wù ọ́ láti fi mìíràn lẹ̀ o lè fi mìíràn lẹ̀ ẹni tó o bá fẹ́ dúró díjọ́ kẹtàlá yóò dúró díjọ́ kẹtàlá kó tó lọ sọ̀kò ṣùgbọ́n ẹjẹ́ àṣàkíyèsí o níjọ́ ọdún àárọ̀ la sọ̀kò àárọ̀ la ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ṣùgbọ́n ẹjọ́ kọkànlá àtijọ́ kejìlá àsìkò kò sí sọ ó máa ń bẹ̀rẹ̀ ní látìgbà tóòrùn bá ti yẹ tàrí àkókò gbogbo ní a gbọ́dọ̀ sọ kókó tó dìgbà yẹn o ká má sọ àsọdànù nítorí pé ní wọ́n máa pè lẹ́sìn bí wọ́n máa ṣe ní ká ṣe lèyìn á máa ṣe àyè ń bẹ fún ọ kì í ṣe dandan kọ́ ẹ pé gbà tí wọ́n wá máa tira wọn láti pa wọn ìwọ náà lọ ọbẹ̀ àyè ń bẹ fún ọ láti lọ lẹ́yìn àlásàrì wàláhì tó bá lọ lẹ́yìn àlásàrì gan ọfẹ pé sẹ́nìkan wá sọ̀kò lónìí níbi tí ó dàdí torí pé gbogbo àwọn ẹni tí wọ́n ń fìfẹ́ nú sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ti sí darí síwájú kó tó di kóòrùn yẹ tàrí àmọ́ má lọ lásìkò tó rùn yẹ tàrí o torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ń retí nígbà tí wọ́n ti gbọ́ pé gbà náà lásìkò tí máa bẹ̀rẹ̀ wọ́n ń retí kákòókò yóò tó kí gbogbo wọn wá túlẹ̀ kan náà ṣe sùúrù wọ́n bá kú òní tẹ́ǹtì yín lẹ́yìn àṣírí nígbà tó ọba ìrìn dọ́hùn aago márùn-ún àbọ̀ lè ti máa lò wọ́n á retí bẹ̀ dáadáa ìrọ̀rùn ló dé dibi tó ti fẹ́ sọ́kù tó sọ tó sì tún padà tó bá sì dijọ́ kejìlá wọ́n lè sọ fún yín pé tẹ́ ẹ bá ti sọ̀kò tán lẹ́ẹ̀ máa lọ wọ́n fàsìkò sí ipe gbogbo akápàdé ń bí o lẹ́yìn àṣírí o wọ́n sì lè pé tọ̀ ibi tá a bá ti sọ̀kò náà láà máa lọ o wọ́n ti lọ dúró ń bẹ̀ kó tó dásìkò róhò dásìkò bá ti tó tó bá ti sọ̀kò tán wọ́n nìtọ̀ kápàdé ń di ọkọ̀ sáàmà bàrà rẹ̀ ń sẹ́ jẹ́ nítorí pé kódà bó bá tún láǹfààní àti lọ́ọ́ sèmí ṣe náà ni ọ̀hún amúmi bàyí tí mò ń ṣe téèyàn ṣẹ̀sìn rẹ̀ dáadáa ọ̀nbẹ́nu tọ́lọ̀ wọn bá ń fẹ́. inna Allaha yuhibbu idha amila ahadukum amalan an yutqina ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé nígbà tẹ́nìkan yóò bá ṣiṣẹ́ kan kó ṣe dáa kọ́lọ́wọ́n má bà wá ń ṣẹ́jẹ́ lẹ́yìn tí mo bá ti wá parí eléyìí tá a ti sọ kò tán á jìjì tán nù ká padà síbi tá à ń gbé ní Mẹ́kà títí tí ó fi dijọ́ tí wọ́n ní lílọ́yà ìlọ́yà a sì tọ̀wáfù wẹ́dà tọ̀wáfù dágbére ẹnìkan ò gbọ́dọ̀ lọ kó tó ṣe tọwáfù dágbére àyàfó obìnrin tí máa ń ṣe nǹkan oṣù àbí ìtẹ́jẹ̀ ìbí máa bá ń jáde lára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nu hadith ibn Abbas radiyallahu anhuma pànàbí palasẹ pé ẹnìkan ò gbọ́dọ̀ lọ síwájú kó tó ṣe tọwáfù wàdà àyàfó obìnrin tí máa ń ṣe nǹkan oṣù nìkan a sì mọ̀ pé kò síyàtọ̀ láàrin ẹni tí ń ṣe nǹkan oṣù àtẹni tí ó ń rí ẹ̀jẹ̀ bímọ àwọn nìkan ni téèyàn bá wá lọ tọ̀wáfù lè fádọ̀ rẹ̀ lára kò sé níjọ́ ọdún yìí ọlọ lára ọlọlá àdìgbà tí ó kó Mẹ́kà kò burú kó ṣe tọ̀wáfù ẹyọ kan pẹ̀lú àníyàn ìfádọ̀ àtàníyàn wàdà pẹ̀lú àníyàn pé tọ̀wáfù hajjinu àtàníyàn pé tọ̀wáfù dágbére nu ẹyọ kan ọlọ́run fi fún ládàá méjì tó eléyìí jẹ́ ibi tí ṣe hajj tọ̀tàn sí ní kúkúrú. ṣùgbọ́n nígbà tá a ti mà ìpè iṣẹ́ hajj báyìí la máa ṣe ọ̀tọ̀ ìpè ká mà pàwọn kankan ń bẹ o nínú hajj àti umra tí wọ́n jẹ́ kò ṣe é má ṣe tó o bá fi lè fìkan lẹ́nu wọn ò ní hajj ò ní umra tó o bá ṣe pé umra ni umra ní orígun mẹ́ta àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá ti lè kùnà láti ṣèkan nínú wọn ò ní umra alákọ̀ọ́kọ́ al-ihram gbogbo ẹni tí wọn bá ṣe umra ó gbọ́dọ̀ ṣe al-ihram gbogbo wa náà láti ti ma ihram nísìn àníyàn àti ṣe hajj tàbí umra eléyìí tá a ṣe láàyè tí wọn là kalẹ̀ pé ká ti ṣe tó sì jẹ́ pa àwẹ̀wò fún nígbà tá a fẹ́ ṣe eléyìí ni wọ́n ń pè ní harami ẹlẹ́ẹ̀kejì òun náà ni tawaf tọwáàfù umra orígun ni a gbọ́dọ̀ ṣe tọwáàfù umra ọ̀ranyàn ẹni tó bá lò ń ṣe umra òun ṣe tọ̀wáàfù kẹ́ẹ̀mọ̀ pé ń ṣeré ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni sọ̀fà àti márùwà ọ̀ràn àyàn ni fẹ́ni tó ń ṣe umra àwọn nǹkan mẹ́ta yìí kò sí mẹ́sẹ̀ ni wọ́n jẹ́ fẹ́ni tó bá ṣe umra ṣùgbọ́n hajj orígun mẹ́rin ló ní alákọ̀ọ́kọ́ òun náà ni ihram gbígbé ara mi ọ̀ràn àyàn ni orígun ni ẹ gbọ́dọ̀ fi ṣeré orígun ẹlẹ́ẹ̀kejì òun náà ni tọ̀wáfù ìfáàdọ̀ tọ̀wáfù hajj eléyìí tí ó wáyé níjọ́ ọdún àbí lẹ́yìn ìjọ́ ọdún orígun ni ẹni tí ò bá ṣe kò ní hajj torí ẹ̀ tóbìnrin bá ń ṣe nǹkan oṣù tí ń ṣe nǹkan oṣù nígbà tí wọ́n gbéra láti mikot kó tó di pé wọ́n dé mẹ́kà nǹkan oṣù náà ní sáńsẹ́ nǹkan oṣù yóò dáa títí tó fi dijọ́ kẹjọ nínú oṣù zelhijja nǹkan oṣù yóò dà títí tó fi dijọ́ kẹjọ nínú oṣù zelhijja kódà títí ó fi dijọ́ kẹsàn-án ijọ́ àràfà ó sì ń bẹ mẹ́kà á sọ yìí pé tó bá dà níyàn umra nìkan tẹ́lẹ̀ á ní kó fi àníyàn hajj kún torí kájìrì ó lè bá yí padà kó di kíni kó di qiran nígbà tó yẹ pé ìdíwọ́ tó bá nísìn kò lè jẹ́ ọ́ láǹfààní àti ṣe umra àníyàn rẹ̀ ó di kiran tó bá wá jẹ́ pé obìnrin yẹn nǹkan oṣù eléyìí ti ń ṣe kò jẹ́ orí tawaful kudum ṣe àníyàn rẹ̀ ó yí padà àbí tawaful umra àníyàn rẹ̀ yóò yí padà yóò di kiran tó bá wá jẹ́ pé obìnrin yẹn tawaful ifada ńlọ́fẹ́ dájà máa dúró nǹkan oṣù òdúró àwa sì ti lọ sí tawaful ifada ọ̀tún lára ń lọ ọ̀dà wa dúró ni irú obìnrin bẹ́ẹ̀ bákan méjì ni tí nǹkan oṣù òjì ó sì tawaful ifada á sọ yìí pé tábẹ́rẹ́ kan bá wà tí wọ́n lè gún tí ó mú nǹkan oṣù dúró tí ó fi ráǹfààní àti lè ṣe tawaful ifada kọlọ̀gbà abẹ́rẹ́ náà kò burú kọ̀sábẹ́rẹ́ wọ́n ní kò sábẹ́rẹ́ tó lè gbà ajẹ́ pé kó fi nǹkan kan kó fi dégò tí ó di ẹ̀jẹ̀ lọ́nà tí òfin ní máa sàn dálẹ̀ kọ́ lọ sí tọ́wáfù bẹ́ẹ̀ à ń bẹ lọ́n kọ́ lọ́n foríjì kọ́ gba àjì rẹ̀ eléyìí jẹ́ ti Sheikhul Islam Ibn Taymiyyah tó sàlẹ́sà àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé irú obìnrin bẹ́ẹ̀ yóò dájà máa dùn ẹlẹ́ẹ̀kejì tá a ní kọ́ padà sílé. Si nígbà tí nǹkan oṣù bá dákọ́ padà wá ṣe tọ̀ wá fún bóló ti fẹ́ rówó miskina kò síbi tó ti fẹ́ rówó tó bá yẹ pé gbogbo nǹkan ni láti sọ fún pé kò sí bẹ́ẹ̀ o tọ́ irú obìnrin yìí tó bá wá wálé ó lówó tó fi lè padà wá kò sì tí ì ṣe tọ̀ wá fún lè fọ́ọ̀rọ̀ àmọ̀pájìrì ò tí ì pè padà délé inú ìhram náà ló wà ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ o títí tí ó fi padà wá sí tọ̀wáàfù tọ̀ tọ́ba wa jẹ́ pé nǹkan oṣù ó mọ́bìnrin má ṣe tọ̀wáàfù lùwàdà àti ìrìkpá anabi ni kò máa lọ kò burú sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam kọkàn nínú àwọn ìyàwó rẹ̀ ó máa ń ṣe nǹkan oṣù anabi ni ahabisatuna hi sọfẹ́ mu amalẹ̀ ni wọ́n bá ní à ó ti ṣe tọ̀wáfù lè fọ́ọ̀bọ̀ wọ́n ní kò burú ajẹ́ kí kálukú ọmọ lọ ibẹ̀ láti mọ̀ yìí pé obìnrin tí nǹkan oṣù bá mú tí òfin láǹfààní àti ṣe tọ̀wáfù dágbére kò sí tó burú mbẹ̀. lẹ́yìn eléyìí káwá mà wípé orígun kẹta nínú orígun hajj ọ̀nà ni asai àti marwa ọ̀ràn yẹn ni fi ṣeré ọ̀ gbọ́dọ̀ ẹni tí ń ṣe hajj tamattu ní ọjọ́ ọdún tó bá ti ṣe tawaful ifada wàá tún lọ ṣe sọ̀fà àti márùwà torí sọ̀fà àti márùwà alákọ̀ọ́kọ́ tó ṣe ti umra rẹ ni ní ìsìn wàá ṣe sọ̀fà àti márùwà fún hajj rẹ eléyìí jẹ́ orígun kẹta orígun ẹlẹ́ẹ̀kẹrin òun náà ló wá tóbi jù Arafa alhajj Arafa anabi ní ìdúró Arafa òǹgàní hajj tòró ni rukunul hajj akbar òun lórígun hajj tó tóbi jù eléyìí jẹ́ àwọn orígun hajj tí wọ́n bá bi wá léèrè tá a bá forígun kan kí ló ṣe hajj wa ìbẹ́ yìí náà ti mọ̀ dáhùn rẹ̀ nísìn kí ni dáhùn rẹ̀ a ní hajj ọmọ àmà fílẹ̀ ọmọ àmà mú ọ ni ọgbàgbé ni ò lájì torí ẹlòmíì ti lọ ṣe hajj tí ò ní hajj torí ó ti fi orígun náà orígun hajj tí ọmọ torí ẹ̀ kó múra ọlọ́run lọ yóò tún lọ tún ṣe. àwọn nǹkan kan wá ń bẹ nínú ṣe hajj táwọn jẹ́ ọ̀ranyàn wọn ò tó orígun ṣùgbọ́n ọ̀ranyàn ni wọn nínú wa òun náà ní ká ṣe ihram láti miqat ọ gbọ́dọ̀ tayọ miqat kó tó ṣe ihram nínú ọ̀ranyàn hajj nù nínú ọ̀ranyàn hajj onípò ọ̀gbọ́dọ̀ kù ní àràfá títí tó ń fi wọ̀ níjọ́ àràfá. báwọn èèyàn yín bá ń kánjú tí wọ́n máa kánjú kò burú ìwọ ṣe sùúrù títí tó rùn fi wọ nínú àwọn ọ̀ràn yẹn hajj òun náà ní ká sun Muzdalifa ní alẹ́ ẹjọ́ àràfà alẹ́ ọdún nínú ọ̀ràn yẹn hajj ni táwọn èèyàn yín bá sá tí náà wò ní sunbí ta wọn kíníkan kíníkan kò burú máa lọ ìwọ náà ojú rẹ ma kú ń nínú àwọn ọ̀ràn yẹn hajj òun náà ní ká sọ̀kù ní ọjọ́ ọdún òkúta sọ jamratul aqaba yẹn ọ̀ràn yẹn ní níjọ́ ọdún nínú àwọn ọ̀ràn yẹn hajj òun náà ní ká sùn Mínà ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá fẹ́ntọ́ bá fẹ́ dúró dijọ́ kẹtàlá nínú ọ̀ràn yẹn hajj nínú àwọn tó tún jẹ́ ọ̀ràn yẹn òun ní ká fa orí wa. kọ́ máa dán fọkùnrin àbí ká dínrún orí wa kù àbí ká tiẹ̀ dínkù eléyìí tí ì sí tàwọn obìnrin ọ̀ràn yẹn ni èsì pọ́ àfihàn orí rẹ̀ lẹ̀ pé mo ti yà mo ti yà ń kó kọ́ àní wọ́n ní kó o dínkù bọ́ ọ bá fa kọ́ máa dán lọ́kùnrin dínkù nínú àwọn ọ̀ràn yẹn hajj òun náà ni tọ̀wáfù dágbére fún àwọn ọkùnrin àtàwọn obìnrin tí ó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan oṣù ọ̀ràn yẹn ní gbogbo àwọn nǹkan tá kà sílẹ̀ méjèèjì yìí ṣùgbọ́n téèyàn ò bá sí ọ̀kan nínú wọn hajj rẹ̀ dá o ṣùgbọ́n yóò san ìtaràn ẹni tó gbé ihram lẹ́yìn ìgbà tó ti fi mìkọ́ọ̀tì lẹ̀ ẹni tí ò dúró láràfà tóòrùn fi wọ̀ ẹni tó kọ̀ láti sun Muzdalifa lálẹ́ ọjọ́ àràfà ẹni tí ó sọ̀kù lọ́jọ́ ọdún ẹni tí ó sun Mina lọ́jọ́ kọkànlá kejìlá ẹni tó kọ̀ láti fárí àbí láti ẹni tí ò ṣe tawaful wadaa ájì wọn kò yín gẹ yàtọ̀ sí pé àlébù wọbẹ̀ àlébù tó wá wọbẹ̀ wọ́n sì tanràn rẹ̀ ìtanràn rẹ̀ ni pé wọ́n pa ẹran kan yàtọ̀ sí ẹran hádìó ẹran àtanràn lélẹ́yìí gbogbo nítorí sì jẹ́ ẹran ọ̀ yàtọ̀ sí ẹran hádìó lè jẹ́ ń bẹ̀ wàá pa fún kó gbé ihram ní oti ó ti tayọ miqat kó tó gbé ihram wàá pẹran fún kó dúró láràfà tó rùn fi wọ̀ wàá pẹran kó sùn Muzdalifa wàá pẹran kó re ati rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá wá gbàgbé fílẹ̀ ńkọ́ kò sẹ́sẹ̀ lórí rẹ̀ àmọ́ yọ pẹran téèyàn bá gbàgbé sí nǹkan kan náà lè kò sẹ́sẹ̀ lórí rẹ̀ àmọ́ yọ pẹran máa mọ̀ fi sílẹ̀. Si tó jẹ́ ló fi sílẹ̀ yọ pẹran ó sì tún lọ. tọ tamattu àbí gbogbo ẹni tó bá ṣe hajj oríṣi méjì yọ pẹran ẹ sì ti mú kọtà ń pẹran yẹn oníkéni hajj hajj yìí yọ pa ẹni tí o wa rówó tí ó fi pa àbórówó rà kásìkò pípa rẹ̀ ó wọ́n jí lọ. ẹni tí ò rí tí ó fi pa ẹran yọ gba àwẹjọ mẹta lásìkò hajj yọ gba méje tó padà délé bí ẹni tó fẹ́ pẹran àmọ́ wọ́n jíwó lára bí títí ṣe tọ̀wáàfù àwọn ọ̀daràn tí ń lọ ló pé àwọn jáwó sànù ibi táwọn èèyàn ti gba làwọn kan ti dẹ́sẹ̀ ti bàbá kan kùn rò torí ẹ̀ mójútó wò rẹ dáadáa o ìgbànú tí wọ́n ń dewó sí òun bí ọba wọ̀ fi lé kẹtìlẹ̀kùn léyìn dáadáa ọjọ́ bó ṣe jẹ́ ẹni tí ò tí ó fi pẹran yọ gbàwé ọjọ́ lásìkò hajj ìjọ́ mẹ́ta yẹn